àáfàá tó bá tẹ fá lọ́dọ̀ yín àwọn ẹ̀jẹ̀ yín náà ni. àkànbí àbí kí ni wọ́n ń pè é ọlọ́ba o àwọn àlú wọn ìlú dáadáa sì ni wọ́n ìlú Ṣakí ìlú àlùbáríkà gbogbo tí ń bẹ ń Ṣakí àwọn ọmọ àlùbáríkà ni àwọn olólùfẹ́ wa pọ̀ ń bẹ̀ gbogbo wọn láti béèrè ọ̀ràn rẹ̀ lọ́wọ́ wọn wọn ká mọ́kànrẹ́ rẹ̀ kún ipò ọba àlú Ṣakí gan ti pe gbogbo fámìlì rẹ̀ pé gbogbo àwọn àbá Ṣakí wọ́n ń ṣèpèlé ni àbá Ṣakí ṣèpèlé. Eh àfa àsakí ò sépèlé àfa àlùmí sépèlé àfa àlùmí ò sépèlé ìtò ti fẹnu bà òun ti bayé rẹ̀ jẹ́ kò sí lè sọ sí ìdìmánú ayé yóò máa ru ni kò ní jọra wọn ọ̀ní ọ̀fù ìfẹ́ tí wọ́n ló tó ànábì àbí wọ́n sì ló ju ànábì lọ lọ́dọ̀ tiwọn àkọ́kọ́ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn wọn ò dẹni tí wọ́n ń pè lánàbì mà. lọ́wọ́ àrọ̀ fún bí a bá mọ̀ pé ẹni tí ń jà nábì nì lán wọ̀lán wọn ní fi hàn sí déédé ara wọn. nígbà wọn fà nábì wé Sunday Igboho á ọlọ́wọ́n ò tó ànábì ọjọ́ wa rẹ̀ kò sì tó lóòótọ́ kò sì lè tó láíláí pẹ̀lú. nígbà wọn fi èyí tí ń ṣe kí ní Ìbàdàn yìí amsat wọ́n fi wí ànẹ́bì á orúkọ́dà bàtà ànẹ́bì kóhun olóhun tó bàtà ànẹ́bì òun tó kọjá àyè ara òun á yọ ní alùbáríkà sí kí ni mo wí yọ ní alùbáríkà sí Ísírẹ́lì ó sì máa gbòòrò sí ọ wò pé ó ní kí wọ́n má kó bá wọn wọ́n mọ̀ pé àwọn ènìyàn wọ́n wò pé àwọn fẹ́ràn rẹ̀ ni àmọ́ kó bá ni wọ́n fẹ́ ṣe fún un. ọwọ́ akókò ní ọ̀fun Ifẹ̀ náà jáde torí Àràbá ní èyí tó fi jẹ òkú ẹran tó ṣe bàǹkú ní Àràbá <laughs> ọlọ́ni ọ̀fun Ifẹ̀ ju anabiwa Muhammad lọ lẹ́nu rẹ̀ aláìmọ̀wọ̀n ara kàkà kí ọ̀rọ̀ ní ọ̀fun Ifẹ̀ náà wá jáde pé à òun ọ̀tá ànábì o òun òsì tó Jésù. òun jáde ìjáde tóun jáde ni pé ó láwọn làwọn ní mari mari nìkan ṣoṣo ilé Ifẹ̀ wọn ló sì wà. àgbọ́ ó láwọn wá ń sọdún ọlọ́run ọdún ọlọ́run táwọn wá ń ṣe òun òun lọ́dún mari làwọn fi ń sọdún ọlọ́run olódùmarè níbi tí wọ́n kò kù sínú. rasulullahi sallallahu alayhi wa sallama oh, ẹ yorùbá anabi kinu mi. sallallahu alayhi wa sallam. anabi ọ̀bẹ́lẹ́bọjà ó pè wọ́n pé kí wọ́n wá mọ̀nà ni gbogbo àfa àtọ́ba fẹ́ ṣe wá sí lérí ọ̀ràn yìí kó jẹ́ kó rírì ó pé islam ẹ̀sẹ̀sìn yẹ̀yẹ́ alukur'ani yìí sì tíra yẹ̀yẹ́ anabi wa muhammadu sallallahu alayhi wa sallam yìí sànnabi yẹ̀yẹ́ gbogbo tí gbogbo wọn ń wí o gbogbo wọn ni wọn kó nǹkan wọn jẹ insha allah àmọ́ tí mo fẹ́ ká gbọ́yé iná kọ́ ni ọmọ tí wọ́n ń pè ní àkànbí àbí kí ni wọ́n ń pè ọlọ́ba o oh, àwọn ìlú wọn ìlú dáadáa sì ni wọ́n ìlú saki ìlú àlùbáríkà gbogbo tí ń bẹ́ ń Ṣakí àwọn ọmọ àlùbáríkà ni àwọn olólùfẹ́ wa pọ̀ ńbẹ̀ nínú wọn làlájẹ́ àgbà Ibrahim tá a máa ń lọ ọba ṣe máwùlìdí lọ́dọọdún èèyàn gidi ọmọlúàbí èèyàn gbogbo wọn láti béèrè ọ̀ràn rẹ̀ lọ́wọ́ wọn wọn ká mọ́kànlá rẹ̀ kún ipe ọba àlù Ṣakí gan ti pe gbogbo fámìlì rẹ̀ pé gbogbo àwọn àbá Ṣakí wọ́n ń ṣèpèlé ni àbá Ṣakí ṣèpèlé àfa Ṣakí ò ṣèpèlé àfáàlú mi ń ṣépèlé àfáàlú mi ò ṣépèlé in tó ti fẹnu bà òun ti ba ayé rẹ̀ jẹ́ kò sì lè sọ sí ìdìmọ́nú ayé yóò máa ru ni kò ní jọra wọn kódà kìí sọ̀rọ̀ ìpè kódà kẹ́nìkan káfà kan mọ́ kọ́mẹ́ǹtì lérí ọ̀nà rẹ̀ mọ́ àwọn ọmọ tó wá gbé wá bá mi bí tí tó ń bu oníkíjì pa nítorí pé ṣé mufti Ìlọrin sọ̀rọ̀ pé ẹni tó fi wí ànẹ́bì kọjáde ó bẹ̀rẹ̀ sí ní bú ṣé ó bẹ̀rẹ̀ sí ní bú mufti nínú àwọn tá a ti gbọ́ làbárì yìí pé ẹ ti kà tẹ́lẹ̀ nú àwọn àfáà ipe tó bá dójú ẹ̀ máa parọ́ mọ́ wọn ipe wọn jọ ń sọ̀sùn Òṣogbo a ti mọ̀ pé ẹ̀ka mufti máa tẹ́lẹ̀ gbogbo àwọn lísìtì yìí tẹ́ gbé kalẹ̀ ló ti dọ́dọ̀ wá bí tí àràbà ń fẹnu sọ pé àwọn ọmọ kàwọn àfáà tí wọ́n jọ ń sọ̀sùn tí wọ́n jọ ń ṣe mẹ́rin tí wọ́n jọ ń tẹdun fá àfáà tó bá tẹ fá lọ́dọ̀ yín àwọn ẹ̀jẹ̀ yín náà ni lẹ́yìn ìgbà wọn wá kéwú tán àwọn ni wọ́n tẹ̀fá ẹ̀yin amúnibú ni wọ̀nyí oh, ìlú Ṣakí ọlọ́run níjẹ́ ó bàjẹ́ bá a ti fẹ́ kí Ìlọrin ó bàjẹ́ ìlú òkùnkùn náà ò ní bàjẹ́ torí ṣé mọ̀dásírù lókùnkùn náà àwọn jihadu islam tó ṣe tẹ ikúnu olóòṣà kan ọ̀jẹ́ gbẹ́bọ kọjá níwájú mọ́ṣáláṣí rẹ̀ nígbà tí ń bẹ láyé abẹ́ntí ọba lọ sí. Si àwọn tọ́lọ̀ ń sẹ́kù ọlọ́run jẹ́ àárín wọn pẹ́ bí àwọn bàbá nígbà yìí àwọn àfáà lóṣogbo àfáà nígòrò lẹ́dẹ àfáà bí ìsìnkú lẹ́dẹ gbogbo àwọn ni wọn tẹdù fa wọn ké wọn sì lo kéwò òdodo tí wọn ké àwọn tó sẹ́kù láàyè náà bàbá lẹ́dẹ náà bẹ́ẹ̀nbẹ́ àfáà ní bàbá wa nígbà yìí bẹ́ẹ̀nbẹ́ àwọn afáàrí tọ́lọ̀ ń sẹ́kù fún yín ilẹ̀ Yorùbá nù mo fẹ́ ṣàlàyé fún wọn kó lè mà kó yé ẹgbẹ̀rẹ̀ kéwu la wà kéwu débẹ̀ ni nígbà tá a bá sí lóhun fẹ́ ka tá a kéwu débẹ̀ a ní kí wọ́n má ka káńtọ́ ka jù síbi dẹ́ẹ̀ bá jù sí ẹni tó bá ní òrí bẹ̀ kọjá de. anabi sallallahu alayhi wa sallama alukur'ani ti sọ̀rọ̀ ọlọ́run ó yanjú ẹ̀ almutawazzaluna àwọn tí wọ́n ń ṣe istighasa kábẹ́ lọ́hùn pẹ̀lú àwọn ẹni ọlọ́hùn ó yàtọ̀ fẹ́yìn tẹ́ ń pe mari istighasa bis salihin ntọ́tọ́ ni Rasulullah gan tako. sallallahu alayhi wa sallam. ṣé àbíbu ah, adam abdullahi la lórí. Baba yẹn mà ní fọsáìtì tó jinlẹ̀ o gbogbo tí ń ké tẹ́ ẹ gbà tẹni ń sọ pé Buhari ọ̀dà tẹni ń sọ pé Muslim ọ̀dà òun náà ni wọ́n ń yé kálukú yìí afáàbí ìbò sọ pé ṣé Buhari ìsàfà àwọn àdéhìsì tí wọ́n mú jáde tó lè ba nǹkan jẹ́ ní sọ fún yín pé ẹ kíyèsí ẹ kíyèsí yìí ẹ sì sọ dọ̀tá ní tí wọ́n á ń wí ní ń ṣẹlẹ̀ yìí làwọn máa lè lú wá jáde wọ́n wá ń bọ̀ ànábì sallallahu alayhi wa sallam. àtúnwárí inú ẹ̀yìn àfa náà tẹ́ ẹ ti tún lọ di mùnáfìkì àfa. bẹ́ẹ̀ bá fẹ́ kí aláwo ó pè yín léèyàn rí ẹ súnmọ́ wọn kí wọ́n pè yín léèyàn rí. bó ní falẹ̀ bá fẹ́ kó pè yín léèyàn rí ẹ súnmọ́ wọn kí wọ́n pè yín léèyàn rí. bọ́lọ́pẹ̀lẹ̀ lẹ́ bá fẹ́ pè yín léèyàn rí ẹ jẹ́ tá a dúró tì àṣìlẹ́nìkan tá à retí kó ṣàánú wa illallah àfọlọ́hùn